àwa lọ́kàn nílé wa tó máa lálùyọ ẹ. E. Ah, àwa lọ́kàn nílé wa tó máa lálùyọ. E e. àwa lọ́kàn nílé wa yẹ tó máa lálùyọ. àwa lọ́kàn nílé wa tó máa lálùyọ. èmi lọ́kàn nílé wa tó máa gòkè yẹn. èmi lọ́kàn nílé wa tó máa gòkè yẹn. èmi èmi alẹ́ mi lọ́kàn èmi kò nǹkan dandan kó jẹ́ ẹ̀gbọ́n ló máa kọ́kọ́ débẹ̀ èmi ló kàn ẹ ti ẹ mọ kí ló dé kí ẹ kí ẹ ní eh, eh, patience kí ló dé má ṣe bẹ́ẹ̀ yẹn. ìgbà tó ti gbóòrò yẹn mo mọ̀ pé you are up to something ó ní nǹkan kan tó ń bá pọ̀ ok mo tẹ̀lé ẹ̀pẹ́ mo láì bẹ́ẹ̀ máa ń di coat bá ti ń jù sí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ẹ̀gbọ́n mi eh. ẹ̀yẹ kó mọ̀ pé mi ò sí lára àwọn gbẹ́gbẹ́ actress. Eh, ọlọ́run gbà fún wọn. Eh, ọlọ́run gbà ẹ eh, yẹ ohun yẹn nìyẹn. ẹ̀gbọ́n mi àbúrò mi ni ẹ̀gbọ́n mi ohun yẹn nìyẹn èmi lọ́lọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ mo ọ oh, ẹ ó dẹ lágbára ọlọ́run àmì ẹ̀gbọ́n mi kan tó wá ṣẹlẹ̀ ní wíńsì ni pé ambition mi yẹn mo ti débẹ̀ ó ti ṣe kí n dábàá ń gbọ́ gangan ti sọ kò yẹ yín mo fẹ́ gbégbá ìbò sówọ́n ní choice àwọn èèyàn máa ṣe kí ni wọ́n máa dìbò fún mi wọ́n ah. máa gbọ́wọ́ sí eh, eh, eh, bá. o fẹ́ di olóṣèlú àbí mo try. yes kẹ mo fẹ́ di olóṣèlú ẹ mọ kó ṣẹlẹ̀ ní pé ẹ̀gbọ́n mi ṣe nígbà tí mo ti di gbajúgbajà òṣèré tó jẹ́ pé múfì eléèmí lọ́rí bẹ́ẹ̀ múfì tọ̀hún ẹni mọ́rọ̀ mo ti wà pé kéé ìlú a wá wà yìí o ah, owó yẹn jẹ́ kí n kémi náà ṣe kí n ti bá wọ bẹ̀rẹ̀ sí ojú ìjọba gbogbo àwọn fans mi pátápátá àwọn èèyàn pé ah, ìlú mọ̀ ká wọ́n mọ̀ mí lọ́tún wọ́n mọ̀ mí lọ́tún wọ́n wà pé step wo ló wá kọ̀ mọ́ pé kí n go into politics ṣé tí n bá dé politics yẹn ah wọ́n máa dìbò fún mi ni o owó yẹn àjọ máa kó jẹ ni a máa jọ a máa kó jẹ ah ẹ̀gbọ́n mi <laughs> ẹ ẹ ṣe ẹgbẹ ẹgbà. kí bọ̀lẹ̀ kẹ́mi kí bọ̀lẹ̀ so n tó bí orin tó kọ fún mi lẹ́ẹ̀kan nìyẹn. ẹ pé mi ló kọ́ ọ nílé wa nílé wa that's a good ambition. thank you sir. that's a good ambition but bad intention yes kí ló ah, ń gbà ẹ̀ good ambition bad ambition. ṣé kí n má gbégbá ìbò ni. no ó dáa kéèyàn di olóṣèlú kan dìbò fún ẹ kó dẹ wọlé bẹ́ẹ̀ tí nǹkan tó fi gbẹ̀yìn ẹ yẹn ó láti jẹ́ pé torí pé national cake yẹn gangan ló fẹ́ lọ jẹ. ẹ eh, because nǹkan tó ń trend nìyẹn ń sìn tẹ bá ti wọ téèyàn bá ti wọ acting career tẹ rí pé gbogbo ayé ti ń rí yín o wọ́n ti rí yín lọ́tún wọ́n ti rí yín lọ́sìn next step ni pé kéèyàn gbowó nu politics bó ṣe ń ṣe ń sìn nìyẹn ah, ẹ̀gbọ́n bó ṣe ń ṣe wọ́n dẹ̀ pé báyé bá ṣe ń lọ a máa bá wọn ṣe ọpọ́n olórí ti sún fáínálì ó ti kúrò ní tàtijọ́ ẹ jọ̀wọ́ ẹ bá mi yàgò lọ́nà yàgò lọ́nà ní kíákíá gìgìngìgìngìn kẹ́mi kẹ́mi sórí ó kàn máa ń rò pé bóyá ọ̀rọ̀ ẹnu tèmi máa ń le ṣùgbọ́n wọ́n ní ọmọdé tó ní pé tóun bá dàgbà tó rí ẹyẹ ilé lòun máa máa jẹ kí nìkan tí àgbà sọ. So wọ́n ní ó ṣeéṣe kórí ẹyẹ ilé ìwọ́n má jẹ́ ó dàgbà mi sọ pé ò ní débẹ̀ o ṣùgbọ́n tó bá yẹ pé pẹ̀lú intention burúkú ẹ̀ náà ni pé ìwọ náà fi lọ bá ń kówó yìí jẹ. ewu lọ̀rọ̀ pé wọ́n fẹ́ mi ní sọ torí pé torí pé o jẹ́ àbúrò mi o èmi ò fọwọ́ sí i pé o jẹ́ actress wọ́n ti mọ̀ ẹ́ gbogbo ayé láìkẹ́ fine ó dẹ̀ fẹ́ lọ ah, ah, àwọn àna là ń gbàdúrà kẹ́ àwa ọ̀dọ́ ká débẹ̀ ṣùgbọ́n gẹ̀yàn náà rẹ pé hmm, nǹkan tó ń trend ni ẹ mi rẹ kó iṣẹ́ ìwọ́n ló ń bọ̀ bọ̀ bọ̀dá mi ẹ ti get point tí mò ń sọ o ah, fẹ̀kàn tẹ́lẹ̀ wọ́n sọ pé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó gbúdọ̀ lásìkò gbádùn tí n bá dẹ̀ ti di tí mo gbégbá politics yẹn tí n bá débẹ̀ ẹ máa ṣe tí mo lè ṣe yìí lọ. acting ni iṣẹ́ déédéé politics wà ní àsìkò ìgbádùn èmi ò sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. ẹ ń wò pé níbo ni mo fẹ́ gbé gbà ibi tí mo fẹ́ gbé gbà yẹn ohun tó nǹkan tó tẹ̀ jẹ́ kí n kọ́kọ́ máa wò yín bẹ́ẹ̀ o ní wípé ohun tó wà nínú mi mo máa ṣe gbàdá mi mo máa ṣe pé mi ò mọ nǹkan tó jẹ́ wípé gbogbo ìgbà tí n bá ti ń sọ wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí ni mo fẹ́ ṣe ẹ máa máa yí mi báyìí ẹ máa máa yí mi báyìí. look here as long as tí nǹkan tí o fẹ́ ṣe yẹn mo wà ń bí láti tó ẹ sọ́nà ẹ̀gbọ́n ẹ ni for ah, crying out loud ẹ̀gbọ́n ẹ ni mí ní ilé wẹ kó máa ṣìnà kó máa ṣìnà kẹ́mi fine o fẹ́ di politician o fẹ́ gbàpò tìbò torí pé ọgbà ayé ti mọ ẹ as an actress àbí wọ́n á dìbò fún ẹ fine gbogbo gbogbo you are everywhere but intention yẹn bad ah, ó bad. ẹ̀gbọ́n mi ẹ múnú bí mi o ẹ̀gbọ́n mi ẹ múnú bí mi gbogbo yàrá lẹ ẹ wá bá wa dá sọ̀rọ̀ kó tó di pé ọ̀rọ̀ ìmà tó yí sí nǹkan mi o ẹ̀gbọ́n mi ẹ múnú bí mi o ló dé ṣé wọ́n máa ń mú ẹ̀sọ́ eh, ẹran pọ̀ kíkọ wá kan ìkan mọ́gi ah, ah gbogbo ìgbà tí n bá ti sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe ẹ máa ẹ máa yan mi tí n bá sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe ẹ máa ta mọ́ mi ah, ah ṣé nǹkan tí mo sọ ti pọ̀ jù ni Ah, ah, gẹ́gẹ́ bí òṣèré ẹ gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé ẹ láìkì mi ẹ máa ń gbádùn mo ẹ máa ń ju sí lọ́lọ́kan òjọ̀kan mo dẹ̀ sọ fún mi fẹ́ lọ fún politics tẹ̀bí kan tó ń trend nìyẹn ní àbá ti ṣe fíìmù dé sáà kan ẹ ẹ̀kọ́ ní ṣàdédé rí pé ẹni ò ṣe fíìmù mọ́ the next time máa ń pé wọ́n máa sọ pé àwọn fẹ́ gbé gbé gbá ìbò ah, wọ́n dẹ̀ ní báyé bá ṣe ń yí ká máa bá wọn yí bẹ̀ nǹkan tó yí nínú industry nìyẹn èmi náà dẹ̀ máa tẹ̀lé wọn bẹ́ẹ̀. wàá gbọ́ wàá gbọ́ ṣé o get me wrong fine o jẹ́ ìlú mọ̀ọ́ká ayé dẹ̀ gba tiẹ̀ wàá lo influence yẹn wọ́n á jẹ́ kán dìbò fún ẹ fine bet ó ní nǹkan kan tó sọ tó ń ṣì ń bí èmi nú wípé owó nàìjíríà yẹn àjọ máa kó jẹ ni o tún ṣe ẹnu báyìí o tún ṣe ẹnu ẹ o ṣe ìdúró ẹ. mi ẹ̀gbọ́n mi ẹ ẹ bá mi define fáwọn aráalé kí ló ń pè ní national cake ah, àbí ẹ ṣàdẹ̀ lè sọ yẹn kí ni national cake gbogbo nǹkan ìlú oúnjẹ kéèkì dẹ̀kẹ̀ ya mọ̀ pé nǹkan tó dùn jẹ́ pé tó bá ti gé lẹ́nu ẹ̀ báyìí nǹkan táwọn àwọn èèyàn máa ń láì bí àsìkò ìdá nǹkan kan wà ní eh, ìlò lẹ́kọ̀ọ́ tó jẹ́ bíi national cake táwọn èèyàn fẹ́ràn tó bá jẹ́ eh, politics báyìí national cake ni wọ́n máa ń pè ẹ jẹ́ kí mi náà lọ jẹ́ náà. Ah, ah.